ojúmọ́ ayọ̀ ńlọ mọ́ mi o ojúmọ́ ayọ̀ ńlọ mọ́ mi ojúmọ́ ayọ̀ ní tòní ojúmọ́ ayọ̀ ńlọ mọ́ mi. àwájí láyọ̀ àyìnfáwa o àwájí láyọ̀ àyìnfáwa àwájí láyọ̀ àyìn ẹ̀dú àwájí láyọ̀ àyìnfáwa àṣẹ. Adabasusu, awo wọn lóde àjíríkin ló dífá fún wọn lóde àjíríkin tá a bá jíríkin àmọ́ lájé àdàbàṣoṣo láwo wọn lóde àjíríkin tá a bá jíríkin àmọ́ láya àmọ́ lọ́kọ àdàbàṣoṣo láwo wọn lóde àjíríkin tá a bá jíríkin àmọ́ bímọ àmọ́ ṣẹ́gun àdàbàṣoṣo láwo wọn lóde àjíríkin tá a bá díríkin àmọ́ níre gbogbo àdàbàṣoṣo ìwọ láwo wọn lóde àjíríkin ojúmọ́ tó mọ́ mi lónìí ojúmọ́ àìkú ojúmọ́ àlàáfíà ojúmọ́ owó ojúmọ́ aya ojúmọ́ ọkọ rere ojúmọ́ ọmọ ojúmọ́ ayọ̀ kí n pàdé aláàánú mi lónìí kí n má ṣe déédé ibi kí ibi má ṣe déédé mi ifá olókun àsọ̀rọ̀dayọ̀ wàá sọ̀rọ̀ mi dayọ̀ lónìí àṣẹ.